أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص ربك واعمل بسم الله الحمد لله والصلاة والسلام الأتمان الأخملان على سيد المرسلين وعلى آله الطيبين وصحبته الأكرمين الأجودين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد حديثي يعني هذا حديث الصائد بن الريد رضي رحمه الله so, رضي الله عنه سير صحابه so, حديث ثاني وانا أبي حديث أبي هريرة رضي الله عنه وعن خير الصحابة وقد النبي محمد صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه نبينا صلى الله عليه وسلم Mo dé kéèyàn tó bá wẹ̀ lọ́jọ́ Jùmọ́à. Mo dé kéèyàn tó man iktasab ìbéèrè kí ètò báyọ̀ ní ọjà ojúmọ́ ọjọ́ ọkùnrin mi ọjọ́ obìnrin mi ọjọ́ mi dání ọjọ́ àlùgbọ́ mi lẹ́yìn tí wọ́n jùmọ̀ tó wẹ̀ wọ́n máa ta jùmọ̀ ata lẹ́yìn náà lọ sí jùmọ̀ lọ kí n jùmọ̀ náà. ó wá kí ntọ́lọ̀ kan pé ó kì ìyẹn ni pé kí ìmáàmù tó dé tó dé kọlọ́ nígbà kó tó bẹ̀rẹ̀ kó pàdé tó rẹ̀ ó kí nǹkan tọ́lọ̀ ti kọ́ fún pé ó kì náà ntẹ́sí mọ̀ pé kí máa mọ̀ tó dé nìyẹn tó lẹ́yìn dán lẹ́yìn dán ní súnmọ́ ọ̀sọ̀ lẹ́yìn dán ní súnmọ́ ọ̀sọ̀ lẹ́yìn dán yẹn ọba dákẹ́ yẹn dá ti máa tí máa mú dé tí máa mú dé báyìí tó tí wọ́n bẹ̀rẹ̀ kópa súnmọ́ ọ̀sọ̀ ó dákẹ́ insult àti sọ̀tún ẹ̀ṣẹ̀ wájú pé lẹ́sẹ̀ àwọn ọmọdé dà sùkù kí ó ṣe pé kí n kà dákẹ́ lẹ́sàn ni pé wọ́n وهو السكوت مع الإصدار هو السكوت مع الإصدار أنا قصدي هو الإصداء هو الإصداء للاستماع يعني هو الإصداء لسماع ما يقال يوتا كده يفكر في البنسان لغة طبعا بأتصالة مالك بأنصتة أنصت نبي رواية من أن ثم ثم انتصف نبي رواية من صلى الله عليه وسلم ثم انتصف لو أنصت بل أنصت أتي انتصت إما أتي نصت نصت وسين الرواية بل نصت نا أنصت انتصت نصت الله جي ككلام نبي لا بوا الإمام الزهري رحمه الله صاحب التحديد ذكر أنصت وانتصت ونصت بمعنى بين صاحب القاموس محيط رحمه الله أنا سمع أنا صبيه سنقل أتدوان بين صاحب الألمان فيوني صاحب المصباح المنير أنا صبيه نعم هذه اللغة لغة التي لغة تعدي بنفسه لغة تعدي بواسطة بإلى بإلى في أما ستعدي أسماء أما تعدى أسماء أسماء تعدى كل أمصى وشرعت ودوية بين وشرعت ما وشرعت ودوية الله أبدا تمنى ثم أنصت ثم وإذا قد دقى nígbà tí máa ń bẹ̀rẹ̀ fún papọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ láàrin àbọ̀dákẹ́ láàrin òṣùwọ̀n parí àbí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ìmọ̀mọ̀ wá ṣẹlẹ̀ kó tó parí wá ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ bìtì rárá fún ansata ó dákẹ́ kò sọ̀rọ̀ sí ń ń dọ́n tí ìmáàmù wí ládọ́wọ́ èyàn pé min awal kọ́pá sí min awal àmì ìbádé ìhìlì kọ́pá lágbàdo jẹ́rẹ́ kọ́pá títí hátà yàtọ̀wọ́ títí tí ìmáàmù parí kọ́pá níbi rẹ̀ ọ̀yà hátà yàtọ̀wọ́ min kọ́pá tìyí kò sí ìmáàmù bẹ́ẹ̀ kò sí ìmáàmù bẹ́ẹ̀ hátà yàtọ̀wọ́ min kọ́pá tìyí ṣùgbọ́n gbà tí wọ́n ti dákọ̀ ìmáàmù yẹn a mọ̀ pé wọ́n ti á gbàdọ̀ náà ni pé ìmáàmù alkinaya ti níbẹ̀ níbi àgbọ̀míràn so yàrá eh, so gẹ́gẹ́ mọ̀kó ṣe fún àti mọ̀dé lẹ́nu bíhì wọ́n wọ́n pa ìmáàmù rẹ̀ níbi ìwà àti òun ti dápa ìmáàmù bí lẹ́nu bíhì lórí pé náà ti mọ tí wọ́n bá tí wọ́n tí wọ́n ń dá lọ́rọ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀. lọ́dọ̀ àwọn onímọ̀ kúlù máa alùmọ̀ bìlbàdá àti àbí kúlù máa alùmọ̀ bìlbàdá àti dáàzà hàfùhù so ó dọ̀ka tí èèyàn bá ti mọ̀ tí ọ̀rẹ́ níbi pé ẹ̀ẹ́sẹ̀rẹ̀ sí wàhálà pé kí ni tí wọ́n dá lọ́rọ̀ kí n kàbáyì lẹ́sẹ̀ ọ̀dọ̀ àwọn dákọ̀ ẹ̀ lórí pé kò rújú kò sí rújú hátà yàtọ̀rọ̀ alìmáàmù min kòtùbàtì níbi ìrìwáyà níbi ìrìwáyà ní hátà yàtọ̀rọ̀ min kòtùbàtì yìí ọjọ́ kò sátà kó mẹ́rẹ̀ ara o náà tọ́rọ ẹni tí ó ṣe ẹni tí ó kírun fún anáma sọ̀kù bá ń tí ó sọ bá náà kírun náà. wọ́n mẹ́rin sọ́lì máa yọ wá kírun pẹ̀lú tẹ́lẹ̀ tó wá kírun pẹ̀lú imam ó wẹ̀ ẹgbẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ kútbà títí tí wọ́n ti parí kútbà kò wá fẹ́ yóò ṣe kọrílé ọlọ́bùnmí òtítù pẹ̀lú kàmíṣọ ó tún bá imam kíun wíwẹ̀ wọ́n wá sí júmọ́ ó dákẹ́ tí wọ́n ti parí kútbà ọba kíun so nǹkan mẹ́rin ni ẹ́ ẹ́ àti kàkà mẹ́rin kàmẹ́rin náà. Mhm. فصلى ما قدر الله كمان انه فصلى ما قدر الله nígbà tó wá sí jọmọ tó wẹ̀ ọwá sí jọmọ ó yan náfìlà tọ́lọ̀ ní kóyàn tọ́lọ̀ ní ó yan náfìlà wáyìn èyàn lérè náfìlà mọ́tòlákọ̀ ni kọ́yádá pẹ̀lú kankan bẹ́ẹ̀ sọ ó sì tọ́ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ní mọ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ní mọ̀ irú náfìlà yìí tó kí wọ́n bá dá lójoojúmọ́ àkọ́ tó dé ndo kà kí wọ́n tó kí wọ́n tó dé èyàn lè yan náfìlà bó ṣe wù náfìlà mọ́tòlákọ̀ máa pè é lọ́wọ́ bá ti ṣe takídà pẹ̀lú ọ̀kan pé ní mọ́tàkọ̀ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé tọkọ̀ sí tọ́jú kìíní kìí ṣe rọ́tíbà fún kìí ṣe rọ́tíbà kan bíyà fún àyílà lẹ́bàá onímọ̀ ní sọ fún júmọ́ so máa fi làmọ́ pàkọ́. ìlànà tí wàá ní òun náà ni pé ọlọ́run kò rí ẹ̀ṣẹ̀ jí máa bẹ́ẹ̀ náà hù فبين الجمعة أتي جمعة تنبو جمعة جمعة تتلي أتي أجو أتني أجمتا نيا جسو أجمتا كون أجمدي أجمدي وان ودس خوية بندس تباشة أي الخطايا الكائنة بين تلك الجمعة والجمعة الأخرى وفضل ثلاثة أيام ما هو في فريجه hadith yìí túmọ̀ hadith yìí almasail Ina àmàṣẹ́ ti bẹ́ẹ̀ ọ̀hún ni pe, ìwẹ̀ juma ọ jẹ́ inú nǹkan tí wọ́n ṣe ní lánàá fún àánú ìṣẹ̀ríà. nínú kan tí a ṣe ní tótọ́ nínú kan tótọ́ tí wọ́n tọ́ pé ká ṣe lọ́jọ́ juma rẹ̀ ṣùgbọ́n kí ni ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yàn ni àbí mustahaba àti sọ masara ìkọjá sọ pé ọ tẹ́wà ó náà ní ọ̀pọ̀lọpọ̀ níbi ìdájọ́ rẹ̀ pé mustahabu ni ìrẹ́ júmọ̀ o ìrẹ́ pé ọjà kéèyàn ọ̀wẹ̀ kéèyàn ọ ọjà kéèyàn máa wẹ̀ lọ omi jẹ́ omi jẹ́ nìyẹn omi jẹ́ omi jẹ́ fàbílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé máa tún mẹ́nu kan nù bí láìpẹ́ láìpẹ́ níbi àwọn àdìtà kọjá nígbà tá à ń sọ̀rọ̀ pé sẹ́dínà fún ọ̀dọ̀ làǹdà tí wọ́n wọlé tí sẹ́dínà máa ń sáré ẹ̀ tí wọ́n pẹ́ sọ́kò wọlé ẹ̀kọ́ jòkó sẹ́dínà máa ń sọ pé àrẹ̀sá sèyẹn ní pé ó pẹ́ sí dásìkò yìí sẹ́dínà fún ọ̀dọ̀ sọ pé wọ́n sá ṣe kọ́lá tí wọ́n fi rẹ̀ jùmọ́ wọn bá wọn sọ ọ̀dọ̀ aláwọ̀ ṣe sẹ́dínà ọmọ hàtà hàtà lòdó ìyẹn pé òtí ẹ̀pẹ́ ìṣẹ̀lọ̀ lágánà so àfi sọ́nbẹ́ náà pé inú ti ń já sí pé ìrẹ̀ jùmọ́ kìí ṣe ọ̀rọ̀ yẹn nìyẹn tó bá jọ̀rọ̀ yẹn ní sọ̀hábì ìdílé àwọn ọmọ onífilẹ̀ sẹ́dínà ọmọ ọba ṣe wọn náà bá ṣe nǹkan etí jẹ́ rẹ̀ so òun náà ni ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ní màsà pé mustahab madhub ṣùgbọ́n fìlìjúmùlà ìwájúmà inú tí ó jẹ́ àwọ̀kan tí a máa ṣe lọ́jọ́ júmà ṣé fẹ́ tí ó wà lójúmà ni àbí àtẹ́ntí òní wájúmà náà ọ̀rọ̀ méjì náà làwọn onímọ̀ sọ òde náà ti sọ kọjá ìmọ̀ tó sọ pọ́ tẹ̀wọ̀n ni pé ẹni tí ó bá lójúmà ni ẹni tí ó bá lójúmà ni ẹni tí ó bá lójúmà kèé ṣe kòmíìn pé bá wẹ̀ lójọ́ kòmíìn pé kó wẹ̀ lójọ́ ìtàbílẹ̀ wọ́n sí torí pé ẹ̀yà fẹ́ lọ kírun àbí torí pé ọjọ́ ọjọ́ jùmọ̀ ẹni tó bá ní ọjọ́ ọjọ́ jùmọ̀ yóò ní kọ́dà ní ọjọ́ jùmọ̀ ìyá fáwọn kan bẹ tí jùmọ̀ sọ̀rọ̀ lórí láti ká fúnra wa àti kò kọjá àti wí kọjá onírìn àjò obìnrin ẹrú àkàtúntàní náà àtẹnutọ́lẹ̀ so bẹ́ẹ̀ ni wọ́n mẹ́kẹ́ náà fáwọn náà ṣùgbọ́n bẹ́ẹ̀ ni tọ́ba tó bá fẹ́ ẹ túmọ̀ sí pé ó dára ni wàyí tí wọn bá rọ̀ lọ́dún jùmọ̀ kò sí ọ̀gá ní sọ pé ó ṣe súnà jùmọ̀ àwọn tó ń sọ pé ọ̀ràn yẹn náà ni wọ́n sọ pé ó ti ẹ̀rọ ẹ̀rọ kéré tó dẹ́dẹ́ ní kò rẹ̀. ìgbà tó wá sọ pé torí pé ojú ọjọ́ ni torí pé ọjọ́ àwọn ojú ọjọ́ gbogbo àwọn ènìyàn yìí náà ṣe kí wọ́n rẹ̀ ìgbà tó wá sọ pé dọ̀dọ̀ ni ti torí pé ojú àwọn ibi tí wọ́n ti sọ̀rọ̀ pé káwẹ̀ káwẹ̀ káwẹ̀ pé ẹ̀ máa wẹ̀ tán ó lọ sí jùmọ̀ àdé man ghassala inú rẹ̀ ní man ghassala ọ̀pọ̀tara sọ́mà àtàjùmọ̀ sọ́mà bá hàbí sáà tó lọ́la sọ́mà bá hàbí sáà tó lọ́la ẹ̀ tó bá wẹ̀ man ghassala ó sì ráàbí tẹ́lẹ̀ mi fi wẹ̀ bọ́ pa láti pé ẹ̀wẹ̀ lọ́jọ́ ìní kàkàbá nínú àwọn tòmátì tán tún adéfìyàn sí àbí ó yàwó ẹ̀ lásìkò ìyàwó tó bá lásìkò ló fa sáà ẹni tó ga sára yẹn pé ẹni tó fa tẹ́nìkan fi wẹ̀ ọ̀nà nìyàwó ẹ̀ ló bá dásìkò ó fi wẹ̀ lọ́jọ́ jùmọ̀ ọ̀wà kò tọ́sọ̀ lọ́nà wẹ̀ ọwọ́ alọ́ lákòókò alákòókò àkọ́kọ́ ìlà àkìlì hadith náà ń bẹ̀lẹ̀ alẹ́kìtàl àìsíkì àwọn wẹ̀ ìgbà tó kékeré sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tó dá kéèyàn ṣe ẹ̀fẹ́fẹ́ wọ́n ti lọ síbi iṣẹ́ tó lọ ṣiṣẹ́ oògùn tí wàá bò sí ẹgbẹ́ tó gbà pọ̀ lára kọ́lá bí wọ́n lọ síbi ẹ̀ka wọ́n lè fa kára ọmọ ṣe bákàbákàn bẹ́ẹ̀ tẹ́ ní ọkọ látọ̀ pé tí wọ́n bá ti lọ síbi iṣẹ́ wọ́n lè sọ́dọ̀ rẹ̀ torí pé tí sọ́dọ̀ rẹ̀ tó fi dọ̀rọ̀ rẹ̀ ni pé ènìyàn náà máa já sẹ́ni tí wọ́n bá tò lẹ́gbẹ̀ẹ́ yìí kọ́bìlà rálì síwájú yẹn ènìyàn náà máa jẹ́ fànàríkà ọmọdé wa ti fànàríkà fún yàn dandan kí yàn mú kó wọ́n bá láyà tí tẹ̀sán اذا وما لا يتم ترك المحرم الا به فالله واجب وما لا يتم ترك المحرم الا به فهو قاعدة عندما تنفلور فما به ترك المحرم به وما به ترك المحرم به وجوب تركه وجوب من دار وما به ترك المحرم يرى وجوب تركه جميع من دار فما به ترك المحرم يرى وجوب در... وجوب تركه جميع من دار غير الجامع والمال دون ما نفر فلو القاعدة قيوني على شريعة قرأ فيها نرعي على شريعة شريعة سلوة دورين لأن كنا عالين لنيلا تطلع سجاوة الكرام البررة ملايكة so هي أتجي أوريان تقولي كلا جدي لا لا لذلك كذلك تقولي كيوة كذا so ده تقولي كيني تقولي كاني so gbogbo ẹlẹ́yà ní sọ pé káàtì mọ̀ pé kí ẹ wá sí ọjọ́júmọ́ kí ẹ wá lọ́jọ́júmọ́ ó ní ṣe pẹ̀lú èrò kíkí ni o now bí especially àwọn oníṣẹ́ ọwọ́ kan tí àwọn náà ti mọ̀ ẹni tí bá ń ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ yẹn lọ́wọ́ tẹ̀lé sínú àkọ́wẹ́ kọ̀wẹ́ bí a ti lọ sílé kó tó di táìmù yẹn ni o tí a bá síbi tó ti rẹ̀ ní ẹbí tó ti ṣiṣẹ́ àbí ẹ̀sà tó dára so wọ́n máa dìpẹ́ àwọn ọ̀sẹ̀ ni wọ́n sá sí àdúrà máa sá fún ẹjọ́ àwọn ṣe ìbámu. náà wíwẹ̀ àkọ́kọ́ kí wọ́n lọ sí júmọ́ ọ lọ sí júmọ́ kí wọ́n lọ sí júmọ́ yẹn túmọ̀ sí pé ẹnì yóò ti dé júmọ́ before kí wọ́n tó before kí ìmáàmù tó dé iná nù torí pé fún àtàjúmọ́ ẹ rí i pé lẹ́yìn ìgbà tí ó lọ sí júmọ́ ìgbà tó bá bẹ̀ tán ó kí n tọ́lọ̀ bá ní yóò kí nù náà fílà ẹni tí ó bá pé lọ sí jọmọ kò ní láǹfààní lẹ́yìn àìtọ́ pé ìmọ̀mù gbàdá kó tó àlódé eré náà lọ́dọ̀ ẹ kíná àbí tahiyatul masjid tá a sọ pé ó tọ́ ó kí nígbà mọ̀rọ̀ tí alimami Shafi'i àti alimami Ahmad bin Hanbal àti àwọn onímọ̀ mi wọ́n lè kí ṣùgbọ́n pé àwọn náfìlà mi kò lè kí torí pé àsìkò fi wà bọ́yì kò tiẹ̀ tọ́mọ́ kẹsà àsìkò tó lè kí kúkúlà tó lè kí jùmọ̀ náfìlà so ètò màsí tó bí ó tètè lọ́júmọ́ àná táwọn bàbá wa àwọn àdáradà ni wọ́n ti tètè dójúmọ́ àní ọjọ́ ẹlòmíràn ti wẹ̀ lẹ́tẹ̀ ẹ̀yìn àṣùbà wọ́n kiri wọ́n máa kiri ojúlé ẹbí káàkiri náà sálámà tó jẹ́ ọkùnrin nínú fámìlì eh, wọ́n lọ kí wọn jẹ́ tóbi ìlà hàdà láti kọ̀rí títí yìí tó tó tó tó wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa darí sí juma wọ́n darí sí juma yàrá juma tí wọ́n darí sí wọn wọ́n máa tẹ́kọ̀ wọ́n kìlá ago méjì àti méjì àbọ̀ àti kìíní wọ́n ti débẹ̀ ní ẹlòmíì àti lágò mẹ́wàá ẹlòmíì lágò sẹ́ wọ́n sì wà ń bẹ́ẹ̀ nù so that uh, so etí adé ti sọ̀dọ̀ nù pé káyì ti débẹ̀ lẹ́yìn pé abáde bẹ́ẹ̀ tí wọ́n bá ṣòro tí wọ́n ní kí tọ́lọ́ ní ẹ̀ òkì ọ̀rẹ́ ní gbàgbọ́ ṣe sọ inú sọ tó tọ́ so nínú mọ́sálà mọ́sálàsì rẹ̀ ìdájọ́ yẹn ti sọ àti kọ́ náà ti sọ sí i bákan náà ṣé ti júmọ̀ àyẹ̀bẹ́ lẹ́yìn tẹ̀sí ti júmọ̀ àbí tọrọ ọjọ́ júmọ̀ ṣé torí ìrìn àbí tọrọ ọjọ́ júmọ̀ torí ìrìn àdánù àlọ́tẹ̀wọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ so kí ni ó kírun tọ́nà wọn ni ó kì á ní mọ́sálà kejì pé ń túmọ̀ sí pé mọ́sálà kẹta kéèyàn ó tí wọn bá nínú tó nínú tí ó tọ́ fún ẹ tó bá dé júmọ́ ó lè kí tó bá wù nínú náfìlà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ dẹ̀ nìyẹn torí pé má sọ hadith nǹkan fún ma ìsálé má kọ́ dìrọ̀ láhùn títí tí yóò kí tọ́lá bá ní yóò ṣùgbọ́n tó bá jẹ́ pé kọ̀lẹ́ ní kíta jẹ́ tẹ́yẹ́ tẹ́ àtọ̀ kí ju tahiyat masjid lọ kátó pé wà tó dé ó kí tahiyat masjid ní ìmáàmù wọlé ń kí lọ́wọ́ ìmáàmù wọlé ó sálámà sọ kí máàmù tó ṣe pé assalamu alaikum tó tún sálámà sí wa so èyí náà ti wà nù pẹ́sà tún tó lè kí náà nù dé tó lè kí náà nù tọ́lá kọjọ kì í dá kò ní dàbí náà ládẹ kò ní ládẹ bẹ́ẹ̀ tó kí tí è tó kí ju bẹ́ẹ̀ lọ náà ẹ̀ẹ́d ilẹ̀ imam kí èèyàn dá kẹsàn án máa ṣe púpà ìdájọ́ ẹ ti ṣíwájú àti kára ti sọ síwájú sọ́nà ìrìn àjẹsàn àti pé ọ̀rọ̀ yẹn so ọ̀rọ̀ yẹn ìdára kan náà àwọn fòró àwọn mọ̀sẹ́lì tọ́jú yọ̀ ń bẹ̀ àti sọ ọjọ́ mọ̀sẹ́lì tọ́jú yọ̀ àti sọ níbẹ̀ náà láàrín ọlọ́run alhamdulillah so ثم أنصت حتى يفقى الإمام من خطبته تيتي من بطريق خطبه ẹni tó máa kalẹ̀ ṣọ́ọ̀tì yẹn títí tí máa fi parí kópa kẹsì pé gbàtí máa ń ba bẹ̀rẹ̀ àdúrà tó bá dà rẹ̀ náà ṣùgbọ́n tó bá parí inú màṣẹ́ tó wà bẹ̀rẹ̀ pé tí máa bá parí kópa èyí á lè sọ̀rọ̀ èyí á lè sọ̀rọ̀ ẹ bá sọ pé tó tẹ̀rẹ̀ lọ sí tí àlè máa ọdún kan bá sọ ọ̀dà pọ̀lọpọ̀ onímọ̀ ni pé èyí á lè sọ̀rọ̀ tó jẹ́ni tó pọ̀lọpọ̀ onímọ̀ sọ torí pé máa ń parí kópa kò sí gbé ọtí gbé mi dó ṣùgbọ́n èyí ò lè yan láàyàn lè yan láti àkàkàmọ́ dà yẹn torí pé bàtà àdìsẹ́ bàbá yẹn nẹ́fìlà wọ́n mọ̀ tí yẹn nẹ́fìlà ànábì sọ́kẹ́ sọ́lọ́lọ́ sọ́rọ́ ìlà ọ̀kẹ́mẹ́tì sọ́lá sọ́lá sọ́lá ká ilá ilá màkúbà dóòdò bàtà wá ti ń dẹ̀rùn dó kẹ́ni kọ́símà kì nẹ́fìlà kankan àfi ń tọ́jú ọ̀nà yẹn tọ́rẹ́tì ọ̀nà yẹn sì ní ọ̀nà ìdúmọ̀ àjọ sọ̀rọ̀ ti n derun do keni kosima ki nefila kankan afi n ona yen àjọ so lọ́jọ́ kẹ́rọ̀ حتى يبلغ الإمام من خطته sọmọdé sọdọ náà yóò wá bá ìmáàmù kí wọ́n bá ìmáàmù kí wọn wọn wá fún ẹsẹ̀ dín di ọjọ́ tí wọ́n lò láàrin jọ́mọ̀ tó kí wọn ìyẹn pé láàrin ìgbà tó ti dá láàrin ìgbà tí mílíkù láàrin ọjọ́ ti ẹjọ́ jọ́mọ̀ yẹn ní pé mi bẹ́ẹ̀ ní láti ìgbà tí tó ti bẹ̀rẹ̀ láti ọ bẹ̀rẹ̀ láti ìgbà tí ìmáàmù ti bẹ̀rẹ̀ kópa tó ti dákẹ́ tó ti dákẹ́ ní tó fi bá ìmáàmù kí wọn tán títí di irú rẹ̀ ní jọ́mọ̀ tó tẹ̀lé ìyẹn ni pé títí di rẹ̀ ní jùmọ̀ tó tẹ̀lé tí yóò fi di ọ̀sẹ̀ tó tẹ̀lé tí ìmáàmù bẹ̀rẹ̀ fún gbàgbà tó tó tó tó ṣe fún gbà tó sì parí òun kí ọjọ́ méje wọn fi lè pé pérépéré ọjọ́ méje àbí méje náà ni kó fi lè pé pérépéré ṣe àgbọ̀dọ̀ pé pérépéré rà ní ṣẹ̀ anábì aṣọ pé sọ́lọ́ sọ̀rọ̀ ọ̀fọ́dù sàdásọ̀ fi àyè àyè bẹ́ẹ̀ ni ó tún ní ọjọ́ mẹ́ta ní lékún ọjọ́ méje ọtí tí wọ́n á di ẹ̀ṣẹ̀ ọ̀nà àforíjì màtí àtọ́ àbẹ̀ náà ẹ̀ṣẹ̀ ọ̀nà àforíjì ń bẹ ṣé ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ah, sorry àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o torí pé wọ́n ní ẹ̀ṣẹ̀ ńláńlá lábúdà ní àtọ́ọ̀bà àbí kí wọ́n túbá àbí kí wọ́n túbá pé àlèsìtọ́ kí wọ́n tọrọ àforíjì kí wọ́n ṣe nádàm lórí pé èèyàn lórí ìgbà àti àbá ti rán kọ́sí náà dàmbẹ́ kí wọ́n sì máa padà síbẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjọba pé ìfáàrù yẹn astagfirullah astagfirullah àti ọdún ọ̀sẹ̀ tó wá bẹ́ẹ̀ kí wọ́n dùbẹ̀ náà bẹ́ẹ̀ kò mọ̀ pé báyá iṣẹ́ tí a ṣe náà kàn wọ́n ti fọ́dà mi ẹ̀sìn tó bá jẹ́ al-kaba'ir bó ṣe rí nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ àwọn sọ̀gáìr sọ̀gáìr kàbírà ẹ̀ sọ̀gáìr ọ̀hún tí ọba hajj bàbá náà táwọn tó bá ṣe ìjẹ̀bá ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà àbí láàánú wà ń bẹ̀ láàánú ọwà ń bẹ̀ ọlọ́run láàánú tó àbánabi sọ̀rọ̀ sàn láàánú rẹ̀ ọ̀nà kọ́ṣọ́ ń bẹ̀ àbí wọ́n sọ pé àkàn bẹ̀ fún àbí wọ́n sọ pé yọ̀wọ̀ náà lọ́jà kìyàmù so àbí wọ́n sọ pé ọlọ́run kó ìrà gbogbo àwọn káwọn tí ń jẹ́ kàbáyọ̀ tọ́ba tí wọ́n mú bẹ́ tọ́ba tàtọ̀ sí yóò máa ń pè ní sọ̀ráyọ̀ kàtẹ́sì pé sí kàbáyọ̀ àti sọ̀ráyọ̀ bẹ́ẹ̀ bí tí ọ̀pọ̀lọpọ̀ nínú sọ̀rọ̀ nǹkan sí díẹ̀ náà nígbà tó ń sọ pé gbogbo ẹsẹ̀ kò pé kankan náà ní gbogbo ẹ̀ kàbíyàrá náà níbi kàbíyàrá ẹsẹ̀ ìrìn tó tọ́ ni pé ẹsẹ̀ pín sí méjì kọ́dà tẹ̀ pín sí mẹ́ta sọ̀gáyẹ̀rù kàbáyẹ̀rù àti akbar kàbáyẹ̀rù tó tó fẹ́ràn alábí ní ẹ̀jẹ̀ tẹ̀lé mọ́nà kàbáyẹ̀rù ọ̀dẹ́sán afọwáṣẹ́ ìlà lánà ọlọ́run pín sí méjì so lánà kékèké ni kàbáyẹ̀rù ẹ̀fún fọwáṣẹ́ sọ̀dọ̀ ìlànà ونقول على نبيكم بأكبر كبائر قالوا بلى يا رسول الله قال سو الشرك بالله إذن náà kànáàbì ní kọjú pọ̀ sọ tí àwọn ẹ̀sẹ̀ tó tóbi jù náà tó tóbi so rẹ̀ríkà asábìkà sábà mọ̀ bí kọ́ọ̀tù أنا أنا نبيكم بأكبر كبائر قالوا بلى يا رسول الله قال أشرك بالله وأقول الوالدين وأقول الزر وشهادة الزور وما زال يكره حتى قواه وكان متكئا فما فجلس فما زال قليلا حتى لا يكون ليته وسكت so ń bẹ̀rù náà àdéhùn jẹ́ káwà pé ẹ̀sìn tuntun mẹ́ta akbaru èyí tó tóbi dúnú tó tóbi ẹ̀yìn èyí tó tóbi ẹ̀yìn èyí tó kéré so ìyàtọ̀ tí wọ́n bẹ méjì ní náà bẹ́ẹ̀ bí kí ni pé kàdírọ̀ tí èèyàn bá túbá àbí táwọn àbábẹ́ tuntun báyọ̀ náà kọ́ foríjì wá yóò wọ̀ náà iná tó iná lọ́jà kìyàmà ìgbà tí ọlọ́run bá ti mọ̀ pé yóò wọ̀ náà dà ó ti ní àsìkò lọ́dọ̀ rẹ̀ èyí ń tọ́jú pé tọ́ba kọ́ náà nìyí nìyẹn ṣùgbọ́n kàdírà ò rí bẹ́ẹ̀ sọ̀rẹ́rà ò rí bẹ́ẹ̀ sọ̀rẹ́rà yẹ omi ń ṣe tó àbí náà kò sí kí ṣùgbọ́n tí àwọn bá dún nínú tí bá ń ṣe tí bá ń ṣe kọ̀ǹtínọ́sì so kàdírà ni kàdírà ni kàdírà ni ń ṣe ń ṣe ń ṣe ó ti wá yóò di kàdírà mọ́ lọ́wọ́ àbí sọ̀rẹ́rà sọ̀rẹ́rà kékeré kékeré kékeré ọ̀rọ̀ àfihàn kò tiẹ̀ tó bá di yóò di kàdírà mọ́ lọ́wọ́ kọ́lọ̀ kọ́ṣọ́ wọn so akpa kaba ẹ̀tọ́ tó tóbi jù náà ní ẹ̀bọ̀ lẹ́yìn náà kó lọ dé ẹ̀ṣẹ́ so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn nǹkan àwọn àwọn míì náà tí tí ọba jẹ́kọ̀ọ́ yá ní ẹ̀tọ́ tẹ̀wọ̀n ní pẹ́ẹ́sì ẹ̀kún sí i tí ó kún sí pẹ̀lú àwọn ẹ̀rí náà lọ́wọ́ àti ọ̀rọ̀ náà sallallahu alaihi wasallam so tí a bá sọ pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ní kàbáyẹ̀rù nìkan kàbáyẹ̀rù kò wọnú ẹ̀ nítumọ̀ sí pé tí wọ́n parẹ́ fún tàn àwọn sọ̀rọ̀ ayẹ̀rọ àwọn ṣe kéékèèké kéékèèké kéékèèké بتصحيح حبة نفسي هي اسمها انت طبعا دوك مقطع ب ب يبايكو ẹ̀yàn ra láìsẹ̀nsì àbọ̀ra kan ọkàn ra gẹ́gẹ́ bí sábà bọ́tù ọ̀tà yìí lọ́tọ́ ọjọ́ ṣùgbọ́n ọjọ́ tó bá mọ̀ kọjá rò dédé ọ̀hún yóò tẹ̀ gbínú bírọ̀ nígbà tó pé àtẹ pé kò ó pọ̀ jù bẹ́ẹ̀ lábí àbí ẹ̀hẹ́n so irú léyìn tó bá pé ọṣẹ lánàá ọṣẹ lẹ́yìn tó ṣe lọ́jọ́ mi náà yóò di ó ti di kàbírà náà lọ́wọ́ mi wọn náà kọ́ sọ wọn bẹ́ẹ̀ àbí bí ẹni tó bá wo obìnrin tí ó sì tiẹ̀ tí ó sì kájú ó sì rí kiri wọn ni àṣẹbí rírọ náà náà wọn sọ káwọ láàkọ́ ṣe kí ó rẹ kejì ó wọ lẹ́kẹta àbí ó ti wá di máàlì rẹ̀ ó ti dẹ̀sẹ̀ ńlá máa lọ́wọ́ ó ti di kàbírà máa lọ́wọ́ so ábà náà mí nà zina nà náà lọ Adam حاضر من الزنا لا محالة العينان التزنيان لازمهما النظر lọ́nà kọ̀ṣọ́ abẹ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àwọn sàgáàrùn ṣùgbọ́n àwọn onímọ̀ ní sọ pé àti kàbáyà àti sàgáàrùn ni wọ́n forí jìn ìtẹ́rántì dìímú ni pé gbogbo ibi tí ọlọ́run ti anáde ti kọ̀yí àdẹ̀ tọ́nà ti fi òdèdè pé tí wọ́n fà sọ oríjì fẹ́ tí ó bá ṣe nǹkan kan nínú ọ̀ṣẹ́ tí ọlọ́run ti pọ́n wọ́n forí jìn tó bá ṣe àti tọ́nà bí sọ látọ̀dọ̀ náà bẹ̀ sọ́lọ́ wọ́n ní tí òǹdè bá ti wá ń bẹ̀ pé kékeré nìkan wọ́n forí jiyàn tí wọ́n máa jẹ́ kékeré nìkan so bẹ́ẹ̀ bí àdé sọ ihe pé bí wọ́n bá kí irun jùmọ̀ ó kí irun jùmọ̀ láti fi jùmọ̀ sí jùmọ̀ mi ó kí tí wọ́n bá ṣẹlẹ́ṣẹ́ ọlọ́wọ́ forí jiyàn láàrin rẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn àwọn kẹ́mítà náà bí tó kà bẹ́ẹ̀ ni ìrànwọ́ wákàtí márùn-ún ẹgbẹ́ tánàbí kàdánù sọ pé májú tó ní bá ti kàbá ìrù lọ́gbà tó ń tọ́ bá ti nà sáà ẹ̀sẹ̀ ńlá láàrin nítorí àti tẹ̀sán aláwọ̀ bẹ̀ wọ́n ní sọ̀dọ́ bí tábà ti rí pé kò sí òǹdè rárá wọn ti kíkà dé irú hadith yìí àti wọn hadith mi tẹ̀lé pẹ̀lú àwọn mọ́tlákọ̀ tí wọn lọ́wọ́ foríjì àti ẹ̀bá ti ṣe nǹkan tí aláwọ̀ tí alábìnrin ká ṣe subhanahu wa ta'ala wọ́n ní túmọ̀ pé èjì náà lọ́wọ́ foríjì nítorí àwọn zahir jẹ̀ nìyẹn níbi tí wọn bá ti sọ dédé so ká máa sọ níbi ká sọ dédé ìtumọ̀ rọ sọ̀hábí sọ̀hábí abdullahi bin abbas rọ̀dọ̀ àbùhémú mọ́ àbùhémú lọ ìkàtọ́lọ́ ọba ìtumọ̀ ẹni pé àtìlẹ́kọ́ mọ́ àtìlẹ́kọ̀ lọ ìkàtọ́lọ́ ọba túlẹ̀ túlẹ̀ tí ọba ti sóńdè ń bẹ sẹ́ni hamlin mutlaqan kọ́yà ní usul fiqh jámọ̀ ni jẹ́yẹn ni alhamdul khalas alal'am jámọ̀ ni ṣùgbọ́n tawassu ni wọ́n fi tawassu àná fi sọ ní wọ́n fi sọ bẹ́ẹ̀ al-haqiqa ìfi kan ìdé kan lórí kan náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé èyí tẹ́lẹ̀ ṣe ìmọ̀lù odò kan yẹnyẹn ẹ̀ kàn wá ṣe ìmọ̀lù díẹ̀ ìtumọ̀ rẹ̀ gbogbo tó bá wọ́n bí tí ń jẹ́ hamlin mọ́tà hamlin alfawọ́ sọ́lá làám hamlin mọ́tà hamlin kọyọ̀ kò sí ẹ ti ní ibi tẹ́lẹ̀ tọ́rẹ́ tó èyí tó jẹ́ mọ́tà kan náà àmà látẹ̀lẹ̀ sí yányá ẹ kàn ibi tẹ́tì ló jẹ́ iná kò sí ibi tẹ́tì lórí tẹ́tì tó náà kò sí ibi tẹ́tì lórí so so ṣùgbọ́n ó ṣe ju kí wọ́n fi ògbẹ́lẹ̀ lọ iná ni wọ́n fi sọ pé náà nílò so látara tẹ́tì tí wọ́n bá túlẹ̀ wọ́n bá túlẹ̀ kò ní sí pé kò sí àwọn ajá àwọn díẹ̀ ọ̀rọ̀ díẹ̀ mú ló aláàbàlá tó nínú so now nínú ẹ̀hẹ́. صلى الله عليه وسلم ìdájọ́ ní ẹlẹ́kọ̀ọ́ta tí wọ́n ti máa lè tó ẹni tí ò ní adá yìí ẹ̀wọ̀n dán kalẹ̀ o

حديث هي صحابي أبو هريرة ودى واحد رجل عنه من سير الصحابة كان النبي صلى الله عليه وسلم أنصر نتا وجه الجمعة ما صحيح lọ́jọ́ júmọ́ àyàwó sáàtù àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn wá kùn wá zámanù àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o náà kò sẹ́ni tí yóò ṣe kò ń gá àkókò yẹn. Abdul Muslim ọjọ́ ọkùnrin lọ́jọ́ obìnrin lò obìnrin náà ti wọlé tọ́ni tó wá kí júmọ́ àwọn ọjọ́ arúgbó náà dáná ọjọ́ mi dání ọjọ́ ọjọ́ ọjọ́ ni ọ̀nà. وهو قائم يصلي وهو جملة حالية وهو قائم يصلي جملة حالية وهو قائم يصلي جملة كبيرة حال نام so جملة حالية ثانية نعم جملة حالية ثالثة أحوال متى جمل جمل جمل جمل حالية إيه، جملة ثلاث عادية ثلاث إنا نوع به يوجد يوجد حالية وهو قائم جملة حالية أولا يصلي جملة حالية ثانية يسأل الله شيئا برواية برواية من يسأل الله خيرا يا نعم مسلم مسلم برواية من عند الإمام ابن ماجه ما لم يسأل إثما عند مدى الإمام ابن الإمام أحمد رحمه الله في مسنده ما لم يسأل إثما أو قطيعة رحم عند رواية عن سلط وذلك سو جملة حالية ثانية كتاب هو يسأل يسألها شيئا نعم ilá àtọ̀ ilá àtọ̀ àdìpọ́lá ọ̀fun ní nǹkan yẹn tó bá tọrọ láàpọ̀ ọ̀nà tó bá sùn bẹ̀rẹ̀ náà. àdìpọ́lá ọ̀fun ní nǹkan. وأشار بيده النبي صلى الله عليه وسلم وأشار بيده وفي يوا ستقع في أكوكو سنة بنا سنة في كما تقصد أكوكو سنة بنا سنة يعني هذا نوع من البيان يعني كل هذا خط هذا متم بعدين صار عينا شيسي شيسي شيسي الدوم خيالي سو وسائل الإيضاح وتوانو ستام تكوي توانو شريعة ستام توانو ẹ̀kọ́ sam ti pẹ̀lú wọ́n láti fi ọdún kan àmà ń ṣe tàbí òun náà síbẹ̀ so ẹ kàn án kí ọ ṣe rèé àdìyẹ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ìṣára wọ́n tún fi ọwọ́ tọ́ka pé àkókò díẹ̀ náà ní kékeré tó gbòòrò níbi rìwáyà mi wàhíyà sáátán kọfífà rìwáyà yìí tú iṣẹ́ kan níbi ṣe sọ́lọ́ sọ́nà wàhíyà sáátán kọfífà àkókò tó ṣe kínní náà àkókò tó kéré tó kéré níbi rìwáyà mi ẹ̀ pé pẹ̀lú iṣẹ́ kan níbi ṣe eléyìí wà mú bá yí náà fún mi ìwáyà yìí ó sàlàyé tí ànábì fọwọ́ ṣe tó fọwọ́ ṣe tọ́ka sallallahu أنا أولي واسطي من المشير فالتصي إشارة فأشار بيده أنا قصد قيام النبي صلى الله عليه وسلم هو أنه رواية مبي فأشار, فأشار النبي صلى الله عليه وسلم فأشار النبي صلى الله عليه وسلم سو رواية هذا يبقى أنت أنا بأمام مالك رحمه الله فأشار بيده فأشار رسول الله صلى الله عليه وسلم كان النبي أنت عبي فأشار النبي صلى الله عليه وسلم وعند رواية كان النبي صلى الله عليه وسلم إشارة وسوى ọdẹ lomi yìí pé ó dáwọn mí pé ẹni tó ṣe ìṣàrà òun ni òun ni almorera almorera bọ́n almorera morera ni kẹsẹ̀ mọ́ kẹsẹ̀ morera yìí kò ṣe sọ̀hádìí òkú so mọ̀rẹ́rà yìí kò sọ̀rọ̀ náà mọ̀rẹ́rà bùn alqama lọ́wọ́ náà ṣe ìṣàrọ̀ tó jẹ́ nùrù wá sùn hadithi yìí wọ́n bọ́ sí wá ṣe ìṣàrọ̀ ni pé wọ́n dọ̀ á ọ̀nìmọ̀látàhù alábàtúni alwusta walkhinsar wọ́n ní ó fi ọ̀nìmọ̀lá orí ọba ẹni jẹ́ ọ̀nìmọ̀lá wọ́n ní ó dé sórí eh, ọwọ́ alwusta alwusta نكاكو ذا ذا ينفن على يسر والخنصر وانا جاء الخنصر ها فعلا ليه دي بيت ما سيد كباي نوع باباينا نعم. سوي سو نوع إيه؟ با سو ان كان يقول سوي سوي سوي سوي لا يعني نوع باباينا سوي طبعا لا يعني اكو بجينا سانسا انا مغيرة بون ااا آه، آه، المغيرة بون القمة دوروسي اشارة يعني àkásọ pé so ẹni tó gbà látọ̀dà mọ̀lẹ́rọ̀ iná ẹni tó gbà wá látọ̀dà mọ̀lẹ́rọ̀ so ayé àmàkàn bàtún tó wà záhìrì tó wà ráì nípa níbi sọ̀rọ̀sọ̀ àwọn ṣe ìṣàrọ̀ fẹ́gbàrà rí ìwáyà tó ti wá lọ́pẹ́ فأشار رسول الله صلى الله عليه وسلم ليه nabi sallallahu alaihi wasallam. عليه وسلم النبي صلى الله عليه وسلم أنسي من في تقع الشيء على يتعامل جن بأشيار هكذا وهكذا مما نحن أمة أمية لا نكتب ولا نحسب الشر هكذا وهكذا الشر هكذا وهكذا وخلص إبهامه في المات الثالثة so ibùdó pé bí oṣù tó ń jẹ́ thirty bẹ́ẹ̀ ń jẹ́ twenty nine so anábìmọ̀ ṣe ṣáà lọ́sọ̀ lọ́sọ̀ now ẹ̀hẹ́n hadith hadith. نعم وهي صلاة خفيفة نعم كيوان تعيين يعني ترى أنه حديثي مبهم اه صلاة ساعة so pẹ̀lú ọ̀gọ́lọ́ tààyè náà kí wá ní sáà yẹn kí ni àkókò dandan pẹ̀lú ọ̀gọ́lọ́ padà wá níbi àwọn tó ti bọ̀ wá lẹ́yìn ìtọ́jú àsìkò wá dàdúrà ẹ̀ máa padà tó mú mímọ́ àwọn tó gbà tó ń bọ̀ fẹ́ràn. Amin. Allah jazakallahu khair. So, um, question was about the question again. Because kó ṣe ní kàlẹ́ lárúbáwá sinmi alhamdulilah sọlá tó fẹ́ nàbṣẹ́ bẹ́ẹ̀ wà rà ọ́dún sọlá tó fẹ́ kó ṣe ní kàlẹ́ lárúbáwá kó ṣe lè tẹ́ bá gbọ́ tí ló bá gbọ́ níbi láàrin kópa yẹn náà bẹ́ẹ̀ pàtó lárúbáwá sọ ni ó fẹ́ wá tu fún rẹ̀ níbi kópa kejì àbí yóò sọ yóò sọ kìnìún sí pé yóò mọ sọ náà bá ó sì yóò sì tuntun ní kópa àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ó sì ń pèkejì so náà lọ sí náà lọ ó ti dà ọgbẹ́ tí wọ́n bá jẹ́ pé tí àwọn bá gbẹ́dẹ̀ méjì tó ti dàjù wọ́n ti bá gbẹ́dẹ̀ méjì sá pé àwọn nǹkan tó ti sẹ́kù lára gbé omi sẹ́kù lára àbí kàkàbá ọjọ́ àti pépọ̀ ó náà ní onímọ̀ lọ́dọ̀ àwọn lọ́nà ṣẹlẹ̀ sẹ́ni tó bá gbẹ́dẹ̀ méjì ṣe kíní ó lè tù àti tó ti jẹ́ pẹ́tọ̀ tí wọ́n bá so kò tí mm. ọlọ́run dọ̀la tó ní. Ọmọ àti ọjọ́ kan fẹ́. Ọjọ́ ìdádúrà torí àkókò ìgbà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثر